بسم الله الرحمن الرحيم حمدا كثيرا طيبا باركا فيه ثم صلاة وسلاما على رسول الله وعلى آله وأصحابه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد هذا قصر الله سبحانه وتعالى أترى الصلاة أترى السلام كان محمد صلى الله عليه وسلم gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sàhábà rẹ̀ kí Allah subhanahu wa ta'ala kó bá ní ìṣèyẹnu rẹ̀ fún wa ọ̀dà la ilaha illa Allah. ṣáájú ọ̀rọ̀ méjì kókó kan ó ṣe pàtàkì àkọ́kọ́ ó ní ìtọ́ra àforíjì lọ́wọ́ ogun apáta láì má gbọ́ nìkan sí lórí àwọn inconsistencies kọ̀ọ̀kan tí ó ń ṣẹlẹ̀ láti kí àárín lórí ètò wa nínú ọ̀rọ̀ dọ́ọ̀nù yìí gbogbo Allah subhanahu wa ta'ala tí ó sàmójúkò fún gbogbo wa kì í ṣe tí ó wà deliberate láti máa ní àwọn fọ́ọ̀tì wọ̀nyẹn bí kò ṣe pé circumstances máa ń wáyé tí ó lè yọ ọ̀dùn control ẹ̀dá ṣùgbọ́n lóore fún mùsùlùmí tó bá wọn tó ń kù sí tó bá jẹ́ láàkà rẹ̀ sí ìyẹn ẹlẹgbẹ́ rẹ̀ kó tọrọ àforíjì bákan náà sí ìtọ́ àforíjì wọn di ọlọ́run àwọn ọlọ́run subhanahu wa ta'ala gbogbo ètò kù ní ọjọ́ kí ọ̀gbọ́n tó parí ọlọ́run jáde ráyè fún ìfúnra wa lọ́lá ìlà ìlàlọ́. ọ̀rọ̀ kejì alùsáàbù abdullahi abukarima harulahu allah ta'ala wa tí wọ́n délé wọ́n délé níjọ sátidé wọ́n délé ní sunday bákan náà ní àná náà mo ti wà ní ọ̀ṣọ́ state nígbà tí mo pè wọ́n níbi eleven thirty tí mi rò pé màá lè mi sọ fún mọ́ ṣé ń ráyè ní kíákíá ni wọ́n wá àǹfààní àti kàn wá lára ní ṣọ́ọ̀bù gbogbo ìgbẹ̀bí ti ní ní fẹ́nà wá dá bá ti dé lásìkò yẹn gan kí lè máa yọra bá sọ̀rọ̀ kí lẹ́kọ̀ọ́ náà lọ lórí fóònù but sísá ti farati ló ní kó fi fóònù ẹ̀ sí spíkà ó ní nẹ́tíwọ́ọ̀kì ò dáa lọ mọ́ṣáláṣí ń bí ṣòmí náà ìgbàgbé ní aláwọn ọ̀rọ̀ kan tí àwọn ọba ara wa sọ kó tó dìgbà tí apá òde tí ó gbóyè yìí náà àáfin wà ìsinmi ọlọ́run ni àbúlọ̀ sùpánà wà tààlà kí musa ìyọnu sí wa lọ́lá ìlà ìlọ́lọ́ bàbá nígbàgbé láì tí a ti fẹ́ bẹ̀rẹ̀ pé fẹnú kọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orígun karùn-ún láwọn orígun Islam èyí tí ń jẹ́ hajj ọ̀rọ̀ ti wáyé lórí ẹ̀ àti mú hadithi wá pàápàá jùlọ tó ṣàlàyé tí ń jẹ́ alhajj al الحج المبرور، al-Mabrur, a clean observed Hajj. A clean observed Hajj. Hajj tó mọ́ sí mú ṣe ọlọ́run gbà. Hajj tó wá ná tí èèyàn bá ṣe tọ́lọ́run ó gbà yìí, ó ní àwọn ọmọdé ẹnu kan náà. Olùpá ń gbọ́ra dáadáa. Ó ní àwọn ọmọdé ẹnu, ó láwọn conditions tó gbọ́dọ̀ fulfilled níbi iṣẹ́ Hajj yẹn. Táwọn conditions yẹn bá wà fulfilled, bẹ́ẹ̀ bá ṣe hajj yẹn ó kàn ṣe bẹ́ẹ̀ ni nípa ojúṣe níwájú ọlọ́run subhanahu wa ta'ala àkọ́kọ́ la tahujji illa bi nafaqati ọmọ ìyá mi bìnrin náà hajj rẹ àfi kó já sí pé inú ìnáwó ètò jẹ́ ti mówó jáde owó haram owó ẹ̀gbin owó dọ̀tí ni ṣe gbogbo owó tó bá ti kọ́nà sí èèyàn gbà rí kìí sọ̀nà gidi èèyàn gbà rí ọ̀nà pípọ̀ àlọ́rọ̀ lẹ́gbẹ̀ẹ́ náà ni àìfi irú owó bẹ̀rẹ̀ ṣiṣẹ́ hajj kódà lẹ́yìn bá ti sọ̀dà kọ́ kó ṣe ní ṣe pípọ̀ àrùn gbọ́dá bóyá tá bá ti sọ̀dà kọ́ ní lè ṣiṣẹ́ tọ́lọ̀ òun fúrẹ́ tẹ̀wájì wá ṣùgbọ́n kò ní wá lára látara ẹ̀ bó dẹ̀ sí pé àná Muhammad alayhi salatu salam ó discourage wa níbi ká máa wá ìjẹ́ ẹ̀mú alátọ̀nà unlawful sources unlawful sources àwọn ọ̀nà tí ò mọ́ àwọn òwò tí Islam faramá iṣẹ́ oṣù náà lèèyàn ń ṣe ṣùgbọ́n iṣẹ́ oṣù téèyàn ń ṣe yìí sẹ́fíìsì tó yẹ rẹ́ńdà ní bí èèyàn ti yẹn èèyàn rẹ́ńdà àwọn nǹkan wọ̀nyí àwọn èèyàn máa ń fojú kéré ẹ̀ ó sì léwu wájú Ọlọ́run ọba subhanahu wa ta'ala as a teacher in profession

àbí lábẹ́ gọ́ọ̀mẹ̀ntì náà ní gọ́ọ̀mẹ̀ntì èwo fún ìsinmẹ́ntì ní long wage fún òṣìṣẹ́ kìíní fẹ́ràn síbẹ̀ àwọn òkàwọ́ ẹ̀yìn òsì ìgbé lẹ́tà tó ní ìṣe má resignation letter ní ìgbé kalẹ̀ tí ẹ̀ bá mú lẹ́tà yẹn lẹ́ ń sìn lẹ́yìn òsì sísẹ́mù yẹn má èèyàn bọ́ yọwọ́n jẹ́ ọlọ́run àmọ́ lópin ìgbà tí yóò sì rọ́nà míì tí yẹn sì wà níbi iṣẹ́ yẹn àwọn conditions tó bá yẹ kí yẹn wà abide with or abide by èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti pè otherwise yóò máa kó sínú ẹni tí ń gba owó tí ò ṣiṣẹ́ fún irú owó yẹn wá rè ó sì kó wá pọ̀ tó léèyàn bá fi léèyàn ti ṣe hajj Allah subhanahu wa ta'ala kò ní gbà so lábala eléyìí yúrò ń tèyàn ṣe nítorí wa nítorí wọn bá ti kọ mọ́rìnà lákọọ́lẹ̀ láyé yóò padà wá sí ìṣe fún yàn ẹlòmíì lè sọ wípé òun bí oníṣẹ́ oṣù tó pọ́ sí òkú káàdì kan ṣáà tí ilé èèyàn ṣe ẹ̀dẹ́yàn fi lọ hajj tí èèyàn bá lẹ́nu wípé nínú àwọn ogun mara àwọn ìsìlámù ni ìwọ ọlọ́run ìrun kíkí òṣìṣẹ́ ní ọ̀rùn fún mi àwẹ̀ gbígbà òṣìṣẹ́ ní ọ̀rùn fún mi zakani yìí owó mi sì wọ ìtí zaka ń wọ àmọ́ ìwọ ọlọ́run bùnmí láti mú bẹ̀ kí ni lè padà tí mi máa ń yọ ọdún zaka owó mi fáwọn tí wọ́n ní bákan náà iṣẹ́ hajj nìyí one point million two point million bó mo ti fẹ́ rírú ẹ̀ ká ní gba wa sincerity in act of sincerity in heart ń tọ́lọ̀ wọn bá ní ìlọ́dọ̀ wa nìyẹn ṣe ṣe iṣẹ́ yẹn tó máa ń dẹ́rù bà wa ọlọ́run yóò ṣe ṣe ń rọrùn pọ́ǹtì yẹn o kò sí kan lè dá ṣe lẹ́yìn

kò sí bẹ́ẹ̀ sàlàyé ọ̀rọ̀ fún torí òmìnira àgbà yín náà ní kò sí méjì ṣùgbọ́n ti pé nígbà tó lùkòrò bá ń pè òun tó bá ní hayya ala salah hayya ala salah hayya ala falah hayya ala falah àwọn ọmọ sọ pé la hawla wala quwwata illa billah torí pé ó ń wà káwá

so kákà ní àníyàn ni these are the divine commandments of Allah subhanahu wa ta'ala and I wish before I die to fulfill them kí n tó kún òun mi kémi náà má ṣe bá ṣe èyí tó rọ̀ owó ni tó rọ̀ àlàáfíà ara ni òun ṣe rọ̀ fún mi tí ti wà ń bẹ̀ báwa náà ti lọ hajj láyé láti tọ́lọ́ ń bẹ̀ yóò rọrùn ọ̀nà tí ó bá jẹ́ tí ó rọrùn tó fi í sagbára ẹ̀dá tó ká mú yẹn lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ wà ní kọ́rẹ́jì wípé èlò láà ń tó ń oṣù àwọn tá à ń ṣe bísíǹsì èlò lówó ní jáde lólówó táwa láà fẹ́ tùjọ káàkiri ní afẹ́ gbogbo nǹkan. lẹ́yìn ìgbà a ti wá lọ hajj from sources and lawful ones ìkejì ayọ́ alìmọ́ràtì mùsùlùmá wo obìnrin mùsùlùmá tàjánà bí mahgọ́rọ́ ti lè ṣẹ̀rọ́ ní báyìí lè ṣẹ̀rọ́ gbogbo àwọn èèwọ̀ èèwọ̀ ìṣẹ̀rọ́ nígbà tí a bá gbé ìṣẹ̀rọ́ nǹkan ó láwọn èèwọ̀ kan ní jìnà sí gbogbo àwọn èèwọ̀ yẹn a máa kàwọn èèwọ̀ yẹn á kà díẹ̀ díẹ̀ lára tí a bá ti ní àníyàn ìṣẹ̀rọ́ ìyẹn gbọ́dọ̀ fún ṣe àwọn nǹkan kan mọ́ tí ó ba ìyọ́ tí ó ba ìrọ́mù yẹn jẹ́ ṣe mọ̀ pé níbi ìrún náà látòjúwe tí a bá ṣàlùwà dáadáa tó bá ti ní ó lè ti fẹ́ kí òun tó bá ti ní Allahu Akbar tẹ̀kìdérò àkọ́kọ́ yẹn à ń pè ní tẹ̀kìdérò tó lè ṣẹ̀rọ yẹn ni pé ìgbọ́lọ̀ ọba tóbi tí ń sọ ìró ayé di ìwọ̀ fún yàn láti máa rò nínú ọ̀run ìtumọ̀ ìnìyẹn bí a bá ti ní tẹ̀sí tí a bá ti ní Allahu Akbar ìtumọ̀ ẹni tí gbogbo nǹkan tó jẹ mọ́ táyé lásìkò yẹn yẹn gbọdọ̀ pàtì yálà ní oṣẹ́ ṣíṣe ni àbí nínú èrò táyé èyí tó lóore jù fún yẹn nínú èrò táyé náà ni pé kí yẹn pọ̀ pọ̀ síwájú ọlọ́run kó mọ̀rọ̀ táyé náà fẹ́ wá rè tá à ń ṣe iṣẹ́ ara tó jẹ mọ́ táyé tá a bá ti ń bẹ lórí ìrun àgbọ̀dọ̀ ṣe má pẹ̀lú gbòòrò nípa àti ẹ̀gbẹ́ rọ̀ exactly náà ni ìrọ́mù káàmù ní bàbá fẹ́ lọ sí mọ́rọ́ bàbá fẹ́ lọ sí hajj tó bá jẹ́ ẹ̀rọ ọkùnrin ni yóò wẹ̀wẹ̀ náfìlà tó kàn wẹ̀ tó bá wẹ̀ tán níwẹ̀ káàmù wẹ̀ mọ́mọ́ muslim yóò wá pàkájà yóò gbé aṣọ ìfọ́n tó bá jóbìnrin gbọ́ tó ń bá wẹ̀ tán aṣọ tó bá wù ní mẹ́mà aṣọ tó máa ń wọ̀ tó bá wà nílé náà yóò wọ̀ yóò sì wọ hijab tó fẹ́ kó wọ̀ àníyàn náà yóò fi gbé ìrọ́mù yẹn lẹ́yìn náà yóò sọ gbólóhùn wípé labbaik allahumma labbaik hajjá tó bá ti tó hajj ló bá fẹ́ ṣe tó bá ti tó àti mọ́rán àpapọ̀ yóò kù méjì papọ̀ labbaik allahumma labbaik hajjá wa umra mo jẹ́ pé ìwọ ọlọ́run mo jẹ́ pé ìwọ ọlọ́run láti ṣe hajj àti umra tó bá ti tó hajj nìkan yóò bá wọn lórí hajj

òun fẹ́ bẹ̀rẹ̀ ṣe hajj àbí múrọ́ kò nílò nìkan ọ̀bùn obìnrin tí bá ń jẹ́ sàmẹ́síbà àìsí nìkan ọ̀bùn iṣẹ́ hajj àìsí nìkan ọ̀bùn ṣe iṣẹ́ hajj wà lóṣù lọ́kọ̀vẹ́t alkọ̀vẹ́t nìṣà adùn àyíwọ̀ ṣiṣẹ́ hajj àwọn ṣe afẹ́ àbí mọ́rọ́ àwa ní gbogbo nìfọ́ọ̀bù wa lá òbítà tí ń bò for years tọkùnrin ọlọ́kùnrin òrí wa níbi tọkùnrin tẹ́rù òsì pọ̀ àwọn àwọn alágbálá gbogbo omi àwọn èèyàn tẹ́rù òsì pọ̀ tí ò fẹ́ ló ń kà á tún wá sí jùlẹ̀ ńbẹ̀ èyí wọ́n ní nǹkan kábà ti débi tẹ́sì bẹ̀rẹ̀ ṣe hajj á ka sókè èyí tó wà wájú yẹn á ka sókè tàbí ká sókè tán kábà ti bẹ̀rẹ̀ ṣe hajj tó bá ti tó ọkùnrin fẹ́ súnmọ́ wa á ti jùlẹ̀ táwọn ọkùnrin báyìí tó lọ tán á ti ka sókè ọ̀kan nìyẹn ìkejì àdíkàlò nìkan gbèsè wípé yóò yọ ẹjú méjèèjì ilẹ̀ dáadáa tó pé á sì lè gbogbo nǹkan ṣe báyìí tí ò ní níbi wípé wọ́n tẹ̀ sọ pé á ó ibi tí ẹkẹ rìn sínú yìí bóyá kẹ ká fi ní sókè bí ẹ̀kẹ́ fi rí àwọn nǹkan kan bẹ ìrántí wọn yóò fẹ̀ lójú dáadáa tí ó gbẹ̀yìn jù yẹn ó yọ sí dáadáa kódà ó lè èèyàn lè ràn ní ìrántí pé yóò fẹ̀ wá síbi ọwọ́ ìsàlẹ̀ ibi mú so tó sọ pé ẹni tó bá ti yàn yàn tó tó dìgbà tí ń lo ó lẹ́sì ó lè fẹ́ jẹ́ ìgbé àbí lágbájá ní ìgbẹ́nu kìíní so bẹ́ẹ̀ bá lọ lọ bẹ́ẹ̀ àwọn ọkùnrin tó kù bẹ́ẹ̀ jọ ń ṣiṣẹ́ hajj nǹkan kan wọ́n lè mọ̀ wípé lágbájá ni so àmọ́ ní tí ń jẹ́ landlord méjèèjì yẹn agbọ́dọ̀ bọ́ yẹn nìyẹn yẹn ààbò yẹn parán láti parí iṣẹ́ hajj àdúgbò àwọn àtàfẹ́ ṣe eléyìí ni àwọn nǹkan ìwọ̀nyẹn àmọ́ tẹ̀ ń bá lè gbé ìrọ̀rùn tán tó lórí ẹ̀kọ́ bẹ̀ nílò ojú sí wípé ojú òtẹ́ ẹ̀hàn títa rárá ojú òun títa rárá tó tún lo glove hand gloves eléyìí lára àwọn prohibitions of hajj ni àwọn nǹkan tí Islam ṣe léèwọ̀ fún ẹni tó bá jẹ́ alálàájì wàtíìd pẹ̀fúmìn wàhálìkì àṣàà jíjẹun orí wàkọ́tùlà òfà jíjẹ ìkánná gbogbo eléyìí tábà ti gbé ṣìrọ̀ ọ̀mù tán àìṣe mọ́ ọ́nàrìlì tóbìnrin bá jẹ́ni tó já sí ju obìnrin tó sì ẹ̀sìn tí bá ń bẹnu lé pẹ̀lú ọkọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ ó lè lo pẹ̀fún tó bá lò lọ́wọ́ alẹ́ ti di pé bóyá ìdájí kó tó wẹ̀ tó lòun jáde lọ bí iṣẹ́ òun yóò ti tán lára obìnrin gidi ò lè lo jáde lé ẹ̀ o lábẹ́ òfin ẹ̀sìn mọ́mù bíi àwọn ló bí àdéhùn yẹn jáde fún wa fún ṣọlá àti sọlá àti sọlá ó ní gbogbo obìnrin tó bá jáde ìta àtẹrọ tó lo pẹfúmù jáde tí bá ti ń padà adarí wọlé ó gbọ́dọ̀ wọ jànábà ni ó gbẹ́dọ̀ wọ jànábà ni torí pé ẹ ṣe jìnnà ìsìlámù tuntun so ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ṣe ń bẹ ládùúgbò léṣe èèyàn kọjá lára wọn náà ní orun pẹfúmù yìí tó máa dànù làákàyè wọn so lára àwọn ọ̀nà ìwà àgbèrè ni kóbìnrin lo pẹ̀fúmù jáde síta àmọ́ ní ilé ọkọ rẹ̀ wọn àtọ́mọ́ kò sí tó burú tẹ́wáyé tó bá ti wá dìgbà hajj tó gbé ìrọ́mù kò tiẹ̀ gbọdọ̀ ló rárá kí iṣẹ́ hajj iṣẹ́ hajj yìí ọjọ́ mẹ́rin márùn la la fi ń kò pọ́sẹ̀ kan yóò pọ́sẹ̀ méjì ìjọ kẹjọ tí lòlẹ̀ hijab abẹ́rẹ́ ṣe hajj ìjọ kẹsàn-án ọjọ́ kejì ọjọ́ kẹwàá ọjọ́ kẹta ọjọ́ kẹwàá yẹn òun là ń léyá sí táwọn tí ń bẹ ní hajj náà tí wọ́n ń gún ọ ní mùnà ọjọ́ kẹwàá nìyẹn ọjọ́ kọkànlá odòjọ́ kẹrin ọjọ́ kejìlá ọjọ́ márùn-ún tàbí tóbìnrin bá ti dé ìṣòro kò gbọdọ̀ lókè fún bákan náà obìnrin ní ìgbà tó ṣe for one reason or the other ìmọ̀ jẹun Islam ò encourage gómìnà máa jẹun bó ti wùyẹ̀ ó máa àmọ́ bóyá àkẹ́kẹ́ ti ṣẹlẹ̀ sí rí lórí tó padà sọ́dọ̀ ẹni tó ṣe pé máa ń jẹun tó bá ti dé ìṣòro kò gbọdọ̀ máa bójọ́kùnrin gan náà ni kò gbọdọ̀ bójú ọkùnrin náà ni wọ̀rọ̀ ló fẹ̀ fún mù láti fi tó bá ti parí tó bá ti dé ìrọ̀n wà fọ́tù lè àwùfà èékánná ọwọ́ àgbẹ̀dẹ̀ di ọmọ lásìkò yẹn tábà ti wà ní ìrọ̀n àgbọ̀dọ̀ bí ìkánná ọwọ́ má lábẹ́ òfin ẹ̀sìn ìyẹn náà ní wà níbàámu pẹ̀lú pé ẹni tọ́nà bá ní ó lágbára tí ó yóò kẹran léyà tóun ìjálálàjì tóun lọ mọ́kà tó gbá pa hajj bá ti lé níjọ́ àkọ́kọ́ báyìí kò gbọ́dọ̀ gerun kò gbọ́dọ̀ gẹrun kò gbọ́dọ̀ fárun bẹ́ẹ̀ náà ni gbójóbìnrin náà kò lè dirun mọ́ torí ìdíkọ́sì tó lòun irun náà máa já bẹ́ẹ̀ gbọ́dọ̀ gé náà ó dìgbà tán bá pẹran Islam tó túlẹ̀ kó mú nǹkan kúrò lára láwọn kan àwọn afáà ní kí ni ṣíkmọ̀ tó wà níbi ìṣẹ́ àwọn nǹkan yìí kù sára tó sì pé nǹkan àdọ̀tí wọ́n ní ó túmọ̀ sí pé bá ṣe wá nìyẹn wọn ò fún wa wá wọn ò fárí fún wa wá so Islam fi ń dá wa padà sí bá a ṣe wá ni kódà àwọn ní aṣọ funfun náà ta fún gbé ìrọ̀ Islam fi ń dá wa padà sí bí àwùjọ náà tó bá jáde láyé aṣọ funfun náà ò jámà kaka ìtumọ̀ náà nìyẹn tó fi pé tìwútù role as Islam lo kọnyere ni apathy apathy of worldliness kéèyàn jẹ́ ní tí ó rí ayé pa gbogbo ẹ̀sìn Islam ní kọ́yàn lẹ́kọ̀ọ́ wípé mọ́ mú ilé ayé bàbàrà mọ́ wà á mọ́yà kò tún kankan ìjọba wa náà ọmọdé la tó ń dé kan náà la tó ń la tó ń lọ́jọ́ lórí náà ni ó gbé so gbàtẹ́ bá ti ṣe hajj yẹn ẹ dára yín padà sípò yẹn lọ́tọ̀lá sì jáde láyé tẹ bá kú síbi táwọn èèyàn wà tí wọ́n sì ń aṣọ ọmọkùnrin náà láàfin súnyàn kódà lọ́dọ̀ àwọn tí wọ́n èdè mùsùlùmí gan ẹnu kò àwọn ọ̀sẹ́ fọ́gán aṣọ ọmọ àwọn náà lò ẹnu kò wípé wọn so ká máa ronú wípé ilé ayé yìí èsì permanent fún wa ó wà temporary kálífì pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo tọ́lọ̀ bá ṣe fún wa lórí ayé nínú ayé ká fi wẹ́yọ̀ nínú ọlọ́run ká má fi wá ìbínú ẹ̀ lára àwọn nǹkan tẹ́tí bá ṣiṣẹ́ hajj gbọ́dọ̀ jìnà sí ákèdè nìkẹ́ ìwọ̀n jìnà ó jẹ́ ọmọbìnrin ó láǹfààní wípé ó tẹ̀lé bàbá rẹ̀ lọ hajj ó sì wà nípa ẹni tó lè lọ́kọ àbí fún àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní àtẹ́gbẹ̀rẹ̀ ló tẹ̀lé lọ kó wá di sẹ́ hajj kọ́kùnrin kan mọ́ wá kùnkùn fẹ́ bá sọ kùn fẹ́ fẹ́ tó bá ilé jẹ́ ní lóhùn iṣẹ́ hajj rẹ̀ bàjẹ́ o iṣẹ́ hajj rẹ̀ bàjẹ́ ọ̀rọ̀ ọlọ́kọ láyà àtẹ̀ra wa ò sí nínú tí ń bẹnu iṣẹ́ hajj tó wà láwò àìṣe kódà téèyàn bá rí èèyàn tẹ́lẹ̀ tó bá ń bẹ̀ iṣẹ́ hajj bá parí kó lọ kẹnu sí ó parí iṣẹ́ hajj lọ kẹnu sí àbí lọ́kọláya náà wọ́n lọ sí hajj alhamdulillah ó ṣe kó mọ́ orílẹ̀ nìyẹn ó bí mo bá lọ hajj kó àtọ́kọ rẹ̀ jùjọ lọ náà nígbà yẹn ara ń hàn àwọn òun láti papọ̀ à iṣẹ́ hajj ó bàjẹ́ ò lábẹ́ òfin ẹ̀sìn wọ́n gbọ́dọ̀ fi nǹkan yẹn lẹ̀ títí dẹ́ iṣẹ́ hajj tó máa parí iṣẹ́ hajj wọn tán lè máa wọn ṣùgbọ́n lásìkò tí wọ́n ti gbé ìrọ́mù wọ̀ wà fásitì sọ́yì ìmọ̀ dẹ́dẹ́ ní ẹ̀ma ti jẹ́ níbi iṣẹ́ hajj tó gbé ìrọ̀rùn tán ẹ̀ẹ́n mo rẹ̀ yẹn mo fẹ́ pa àwọn mo rẹ̀ kúkọ mo fẹ́ pa ara ìwọ hajj ni. wàlúùbà ìṣàrọ̀ tó lè ṣe àwa lọ́kọ̀ láyà náà látòjúwe àwọn ń bára wa ṣeré ó wá di wípé èyí tó jọkọ àbí ìtújẹ́yàwó ń fi ìlú gbà pọkùn fẹ́ láti ọ̀rọ̀ pẹ̀lú òun gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹmọ̀ pé òun náà jẹ́wọ̀ fún yẹn náà Ramadan bó ti kíyàwó èèyàn dáa sí yàn sínú Ramadan ó jẹ́wọ̀ fún ọ̀lẹ́ súnmọ́ lọ́sàn Ramadan ó ní gbàgbẹ́ bá ṣe nìkan látàkì kó síjà tó sàhà bẹ́ẹ̀ náà níbi tẹ́ hajj èmi àtọ́kọ mi lájọ́ lọ ń wá ń ṣe sí mi ṣe sí yàn bó ṣe sí ọdún wọn náà ṣe sí ẹjọ́ bá pọ̀ ní tó hajj ni nítorí ẹlẹ́ẹ̀kẹta ọmọ ìyá تجنب الرفث الجماع ودواعيه كلها والفسوق وهو فعل المعاصي والجدال بقوله تعالى فمن فرط فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج أيها المرأة المسلمة وبين مسلمة gbogbo tí bá máa ń mú kásìpapọ̀ wáyé láàrin àtọkọ èèyàn ájìnà sí iṣẹ́ hajj ìwà àpòkí ìwà ẹ̀ṣẹ̀ ájìnà sí iṣẹ́ hajj èyàn lọ hajj kó tó mọ wá ràn nǹkan míì gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ téèyàn ń ṣẹlé kéèyàn tó kú yẹn kéèyàn gbìyànjú téèyàn bá ti ní àníyàn kó ń lọ iṣẹ́ hajj kó tún bá kó tún bá kó bí àwọn nǹkan yẹn tó bá dé hajj tó dé mọ́kà tó bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo ọ̀nà káàfin yapa ọlọ́run ìwà tí ò da ọ̀rọ̀ burúkú sọ sí ìyàn ìmọ̀ jíyàn òdì ìmọ̀ báyàn ágíwò ẹ̀rọ alòmí òun wà máa fa ọ̀rọ̀ kan wọlé láwọn fọ́rọ̀ ẹ̀sìn náà ní wákàtí kan wákàtí méjì wákàtí mẹ́ta eventually kò ní sí èso gan jágínẹ̀tì ó sọ fún wọn ju pé yóò gbé trade lọ ìní sí ìlọ lè jẹ́ tẹ́ẹ̀ tó lè jẹ́ tẹ́tayé ọ̀rọ̀ ayé náà ni pàápàá jùlọ tó wà fẹ́ńdì this time ọ̀rọ̀ òṣèlú ilé kan yẹ kó sí ẹ̀kìní kan ò lè ṣe kìní kan ní mùsùlùmí àwọn ládùúgbò fún kìní kan kọ́ ní mùsùlùmí náà dídùgbò fún ayé ó sì sọ di ajímẹ́ẹ̀kì rọ́bọ́ tó nígbà tó òun lọ ọ̀nà tó fi wà jẹ́ náà kò yẹ kó rí bẹ́ẹ̀ tọ́lọ̀ bá ti fíhùn láǹfààní sí ìyẹn ti hajj bí èyí ò mọ̀ rí àwọn nǹkan yẹn gan tó sì mọ̀ bàyánú jẹ́ pàápàá jùlọ àwọn alálàájì tó bá ṣe tó ìjọba ló sponsor wọn wá nígbà yẹn ní ìsìnkú rọrùn fún gómìnà kó sponsor alálàájì mọ́ ní ìsìn alábìlọ́dúgbòdò kan sẹ́yìn mọ́ nígbà tó dáwà ṣe yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ gọ́ọ̀mẹ̀ntì máa ń ráwọn olóṣèlú ara tọ́ọ̀gì kankan tí wọ́n ń bá wọn sòṣèlú ń bẹ̀ lẹ́sẹ̀ gbòòrò wọn wá ẹ wà á rí gbogbo ìwà pálapàla tó mọ̀ wọn. ìwà pálapàla kódà tó tí wọ́n jọ jẹ́ different members of different parties wọ́n tún gbé ọ̀tá yẹn síra wọn lójú náà síbi tẹ́ hajj kìrìkà pàtì ní òdá pàtì wà lódá ó tún gbé wá sí àrùfà láti jẹ́ kí wọ́n fi máa bẹ̀rẹ̀ náà kí wọ́n máa tọrọ àdúrà gbogbo àwọn nǹkan wọ̀nyí

kékeré kẹrin tá a gbọ́dọ̀ fojú tó tá a bá fẹ́ ní hajj mabrur clean performed hajj ìfàáyìn jẹ̀mí àrùkánì hajj gbogbo oríkúnríkún tí ń gbẹ̀mísẹ̀ hajj ṣiṣẹ́ ìgbìyànjú láti ṣe àìrí pé ìrún kílítà àǹkì ó láwọn orígun ní tí ń dórígun nǹkan ní pé kí nǹkan yóò bá di sí ń bẹ̀ nǹkan yẹn náà sí àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé àwa náà wọn tí kan náà orígun mẹ́rẹ̀ẹ̀rin bá ti lè wó ilé náà ó dà wò bẹ́ẹ̀ náà ni ìwọ̀n sáré káàkiri ó ní àwọn àrùkà nínú àwọn orígun irun kíkí ìrún ní tẹ̀sígbọ́ ti lẹ̀ṣọ́ oníkájẹ́ tó ti fàtà àwọn nǹkan wọ̀nyí tí ò bá ti sínú èèyàn wúlò bẹ́ẹ̀ náà ni ìgbàwẹ̀ náà ní àrùkà nínú àwọn orígun tó rọ̀ mọ́ àwẹ̀ kákẹ́nuró níbi jíjẹ níbi lọ́sàáwẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí lára orígun àwẹ̀ gbígbà ni kódà kálá nìyàn pé afẹ́fẹ́ gbàwẹ̀ lọ́la nígbà tá a bá sínú tèmi tán lára àwọn orígun ẹ̀mí so bẹ́ẹ̀ náà ni hajj náà ní àwọn orígun nínú àwọn orígun hajj al-ihram kágbé ihram hajj ṣàlàyé rẹ̀ fún wa obìnrin èyí wọ́n sọ fún láti gbé ihram obìnrin èyí wọ́n sọ fún fún normal thing tí yẹn bá ń bẹ nílé náà ni wípé

Eh, afọ́fún ló gbọ́dọ̀ torí pàwọn ọkùnrin náà ń lu afọ́fún kan láti dé hajj láti dé ìrọ̀m rárá kò sí inú ìsìlámù rẹ̀ ìtàn náà wá síwájú wa dáadáa wọn náà lọ sí hajj lọ́dún kan nígbà táwọn mẹ́lẹ̀ lárúbáwá ní Sudan àwọn hajj àwọn wá rí àwọn kan náà wọn lásàlàjù láti Nàìjíríà àwọn náà wá dá sọrun fún jọ láwọn obìnrin wọn débi gbogbo ẹ̀ ló ń hàn lágásọ́wọ́ fún yìí àwọn afẹ́ olórí wọn tó jẹ́ tó jẹ́ ẹjẹ́ àtàláṣì yẹn tó dá kalẹ̀ àwọn aláàjì obìnrin yìí ìrọ́mù ní ṣe ọkùnrin nìkan ní wọ́ yóò ẹ̀ yóò ti kájà rẹ̀ in fact aṣọ tó bá tó yóò máa bóbìnrin ṣe rí àti tó wọ̀ bá jẹ́ kò yóò bóbìnrin ti ẹ̀ máa wọ̀ gbèsè yóò tó

yẹn tí mo ti wà lábẹ́ ẹgbẹ́ tí wọ́n ń ṣe yẹn ẹgbẹ́ yẹn gan ni mo sì fún wọn ẹ̀sìn gan tán láwọn ń pariwo lábẹ́ ẹgbẹ́ gan òun kọ́ ló bá wàrà fún wọn lẹ́yìn máa rí wọn òṣòro dáná gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ ṣiṣẹ́ bá tún sọ pé iṣẹ́ ìṣe inú ẹ̀yìn ìtako súnà tó bá tún wàhálà tún ìyẹn kò kàn yín ẹ̀tọ́ pé ẹgbẹ́ ló ń ṣe lábẹ́ ẹ̀sìn yẹn tó sì yẹ kó ilẹ̀ tí ó sì ká kóra wa jọ tí wọ́n náà kóra wa jọ fún ìyàn àti ìdálẹ́kọ̀ọ́ fúnra wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn Islam ò takò náà ìdídà jẹ́ àṣùsùn náà ni o àdé àwọn

sárébì gan dẹ́gbẹ́lẹ̀ àlejò Muhammad gan tó jẹ́ ní ìkẹyìn tá à ń tẹ̀lé tó dẹ́gbẹ́lẹ̀ mẹ́sàn so àwọn nǹkan yẹn là á máa ń pè wọ́n láti yè sí sí tí wọ́n rò pé àdéhùn kan ń kórìíra àwọn táwọn jẹ́ dẹ́gbẹ́lẹ̀ rárá kò rí bẹ́ẹ̀ so kí láǹfààní ìkó àwọn èèyàn jọ torí ẹ̀sìn téèyàn lè ṣòdodo ọ̀rọ̀ fún wọn tí ẹ bá fún ìjọ ọ̀rọ̀ yẹn fún wọn torí àgbékalẹ̀ tó ní ìṣùmọ̀ ẹni tó bá lè dúró yóò dúró lábẹ́ ẹgbẹ́ yẹn ẹni tó ti lè dúró yóò bá kàwé

tí a bá kọ́kọ́ tí a bá fẹ́ bẹ̀rẹ̀ ṣe hajji àmì àtàkùnmà wọ́n a máa ń ṣe lẹ́yìn ìgbà tí a bá darí múná a bá darí àrọ̀fá ìjọ kẹsàn lọ sárọ̀fá tó rọ̀ bá ti yọ láti bọ́ àmì ìjọ kẹjọ tàbẹ̀rẹ̀ ṣe hajji bá sún múná lọ́jọ́ kẹsàn-án tóòrùn bá ti yọ a máa gúgúrí àti a ní jamuel àti kọ́sọ̀rọ̀ bá ti ní bá wa a jẹ́ kóòrùn yẹn wọ̀ tó bá ti wọ̀ tán lámàá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ wá sí mùsàlífà mùsàlífà yẹn ó jẹ́ alẹ́ pọ́dún lọ́dọ̀ àwọn tí wọ́n lọ lẹ́ ní fẹ́sùsẹ́ tí wọ́n fẹ́ yẹn lásùn bẹ̀rẹ̀ láti kí mọ́mí àti ṣáì tí ó bá ti ámùdàmọ́jú mọ́ ọjọ́ ọjọ́ kẹwàá ọjọ́ kẹwàá yẹn tó rùn bá ti yọ ká tí súbú ìtàn lánàá lọ si mọ́ padà ìjọ ẹ̀ làwọn tó bá ń bẹ ń lé tán ṣe léyà àwọn ọmọ lọ sí àwọn dé yìí tán àwọn àti àwọn náà ń dé mùnà àti so yẹn tí bá láǹfààní tó bá kó wá sí tọ̀wáfù ìfàbọ̀ tọ̀wáfù ìfàbọ̀ tó bá ti tán yóò wá padà lọ sí mùnà padà ṣùgbọ́n torí stretches yẹn torí pé mùnà sí mọ́kà ti ṣe tó jìnà púpọ̀ náà o kò jìnà púpọ̀ ṣùgbọ́n púpọ̀ èrò tó máa ń rìn jọ yẹn a bẹ́ẹ̀ ló jìnà wípé traffic máa ń mẹ́lẹ́sẹ̀ kìí ṣe mú tọ́ nìkan traffic máa ń mú kìí sọ lọ́kà nìkan traffic máa ń mú tó bá tún èrò ẹ̀ máa sún ni kọ̀ọ̀kan lẹ́mọ̀ gbẹ́sẹ̀ kò lè ju bí o tí tí ó mọ àrùn àbẹ́lẹ́yìn lọ àrọ̀fá àmì ìfọ́sà sí ìrìnà kò lè ju o tí tí ó mọ àrùn àbẹ́lẹ́yìn lọ bí ẹ̀ bá lẹ́yìn ní fóun lè ṣáta mọ́tò tó ṣáta ta ìlú ó ti ra ẹ̀yìn ọkọ̀ rí fún omi kan òdúgbò ìlú kan so ẹ̀rọ àwọn ọba fún strength tí wọ́n ṣí agbára yẹn bẹ fún wọn tán ti ń darí jẹ́ padà sínú ìran báyìí níjọba ń gún wọn yẹn tán fẹ́ràn sí wọn tán báyìí ẹ̀rù wọn ó mọ jọ́ọ̀gì ni láwọn jẹ́ ibi ọlọ́run pàpàpàpà ẹ máa wọn ó padà sí wọ́n dé báyìí sọ̀rọ̀ níjọ́ yẹn náà wọ́n padà sí padà tí ò bá wá lọ́rùn bẹ́ẹ̀ níjọ́ abá kò

ẹnu bí tí ẹ̀ bá rìn láti bí sí bí ilé bóyá ká bí mm, náà bí láàrin bàbá gàníyá kò tó bẹ̀ ilé àǹtí wa olúkọ olúkọrọ ilé tí wọ́n lọ́wọ́ wà yìí ṣe rí sí bí bẹ́ẹ̀ ni rí sí mọ̀kọ́mù mọ̀kọ́mù yẹn ibẹ̀ ni hajaru àti ọmọ rẹ̀ ismail sí gbòòrò maka láti filastin ibẹ̀ yẹn àti ṣe náfìlà méjì ń bẹ̀ àtìsẹ alùpàdùà ayé ni àyè ni. alọ́dúnwá kò ń ara lọ sí sọfàt mọ́rúwà sọfàrè òkè ara wa. tí bá dá lọ tó bá gbé láti fi báyìí tó bá tó bá yóò so èyí lọ tí bá lọ bẹ́ẹ̀ mọ́rọ́wà lọ gbà ó ní mọ́rọ́wà ó ti sábàrà wá sí kọ̀fà yóò fi láti kọ̀fà padà sí mọ́rọ́wà mọ́rọ́wà padà sí kọfà sọ̀fà padà sí mọ́rọ́wà mọ́rọ́wà padà sí padà sí mọ́rọ́wà èyí ó níbi bẹ́ẹ̀ bá láti àtọ́fà ó láwọn àtàlù tó ṣe tó bẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ yóò gbé lọ sí mọ́rọ́wà àkọ́kọ́

àwọn ọmọ rẹ̀ tí wọ́n ní ìrìn jẹ̀lẹ́kẹ́ ní ìrìn ní ẹgbọ́n ọba tóbi ni ìrìn ti ní ìrìn fàájì ní pípàpẹ́ márédé àkọ́kọ́ yín ọ̀rọ̀ máa lọ kò sí kánjúkánjú ní ẹ̀bá àti wákàtí mẹ́fà sá ẹ̀rọ máa rìn ní ọkùnrin ló dọ́ọ̀rọ̀ yan kó sáré yẹn pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ náà ilé láti wá rí bóyá ìyẹn ni ṣẹlẹ̀ ìsìláàmù ò faramọ́ kóbìnrin máa ṣe iṣẹ́ wípé ìta máa sáré káàkiri ó máa ń bá ìrànú jẹ́ gan bílù wá sórí ní kọ́nà òkú ogun wa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ọmọbìnrin ló ti lọ lé ọkọ tán láwọn tajà lẹ́gbẹ̀ẹ́ títì tán bá mú eré lẹ́nu mọ́tò báyìí gbogbo bí wọ́n lọ ṣe dá wọn náà ló máa àwọn kẹyìn sì sílẹ̀ ní àwùjọ gbèlè ṣe káwọn afọbìnrin lẹ̀ kánikánà ilé ìgbìmọ̀ sọ́ọ̀tù àwọn kẹ́yẹ ìròyìn èbó ni tí ò wọlé ní Islam obìnrin muslim náà tó lọ́mọ gbá lóòkẹ́ ní kó mọ gbá bọ́ọ̀lù kó mọ gbá àǹbọ̀ tó mọ sáré káàkiri ìkan odò ní wà ní wọ́n lò jáàbù kí lábà ní jáàbù lómi nílò tó sáré àjẹ́ lórí bíi ìlú táwọn ọkùnrin wa àǹfààní ìjáàbù wò tóbi ló bá tẹ̀sán ajáìsì tí ó bá dára ẹ̀yà láàrin àwọn obìnrin akẹgbẹ́ ìkẹ́kọ̀ọ́ àwọn ọjọ́ ọdún kan kó dàbọ̀ má láwọn fẹ́ gbá bọ́ọ̀lù tó bá ń bọ́ọ̀lù gbá láàrin bí wọ́n ti dára yá ni tí wọ́n bẹ̀rẹ̀ sáìsì bọ́jú wọn ìsìláàmù tako ó jẹ́ pé wọ́n sáré lè lára ara wọn tán bá níbi tó gbáyè bẹ́ẹ̀ tọ́pọ̀ ọlọ́pùn òní náà bí wọ́n ṣe ń ṣe ìsìláàmù tako ìmọ́kán wá ní wọ́n ṣe fàáhùn sport obìnrin wà bọ́ sójú ló máa gbági ẹ̀yìn gbogbo asòfààmù fìtínà ni fìtínà ni gbogbo àwọn kìlì yìí orí àwọn ègbó ni ṣùgbọ́n àwọn mùsùlùmí náà ti kéèrè lẹ́yìn ló kọ wípé àfẹ́wà left behind kí wọ́n sọ pé alùkó kọ́mọ́lá alùkó kọ́mọ̀ ní kìíní kan jẹ́kà ọmọ wa náà bá ṣe lóbìnrin o lóbìnrin kò yẹ ní ṣẹ̀ríà Ìsìlámù torí ká ló bá yẹ ní ṣẹ̀ríà Ìsìlámù ni irú bí sáàrì yìí ó yẹ kí Ìsìlámù náà pa obìnrin lẹ́sẹ̀ kó sáré náà nítorí ọdún kọ́ọ̀bù ẹ̀kan tóbìnrin bá ti tó bá ti gbogbo ìsàfáì yìí náà lábẹ́ ṣẹ̀ríà Ìsìlámù ojú ẹ̀ náà rọra sílẹ̀ bẹ́ àìsàrà ilẹ̀ kan kó fi lè mọ ibi tí bó ṣe rìn bó ṣe jẹ́ nìyẹn no orígun ẹlẹ́ẹ̀ka ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn orígun nínú ṣíṣe ó ní alòkúrù bí àrọ̀fà ká ní àrọ̀fà lárọ̀fà ni mo ti sọ fún wa lẹ́ẹ̀kan ọjọ́ kẹjọ oṣù á sùdẹ̀ mọ́jú dọjọ́ kẹsàn-án ọjọ́ kẹsàn-án yẹn á jẹ́ kó yọ láwọn wá lọ sáàrọ̀fà a sì ní sùúrù ti fúnyàn láǹfààní kí èèyàn lọ ṣiṣẹ́ hajj èyí ò ní pé ọmọ nàìjíríà àtọ́lọ̀ ń ṣàánú wa ni ìkánjú ìkánjú ìkánjú tó lé wa kiri kó ń lé yìí náà kò fi wálẹ̀ àrọ̀fá náà lónìí náà kú lọ náà yẹn ọmọ yàtá àkiri bí ọmọ yàtá àkiri ó máa ó máa gẹ́gẹ́ ó máa ya píṣọ̀ tó máa máa wọ́n wà lára sábà yìí o àti wà lára sábà ní ìsìn mo ti dàlájì àti wà lára sábà mo ti dàlájì àti wà lára sábà tó ìtí wọ́n rányàn ní àbíkọ́ lọ́mọ ya fọ́tò káàkiri gbogbo àwọn àyè kan gáyà ẹ̀yin màláìkà ìjọ kìí náà ń dọ̀múnú fẹ́ dá ànábì àádámà tó ìrìn ìyẹn tara rẹ̀ jáde ẹ̀yin sọ fún mi tó wọn bóyí ayé jẹ́jọ́ náà ẹ wá wo àwọn ẹrúsìn ilẹ̀ ọ̀hún lé ní wọ́n wá from different countries wọ́n ti wá sí ìrìn ọlọ́run gbòòrò mọ́ka tí wọ́n dùn kò wá sí àdúrà tí bá ṣe nínú àwọn tó ọmọ nàìjíríà jẹ ìranu ìranu ìrégbè

ṣùgbọ́n tó lọ bá dáké tí ò ní ẹni ẹ̀ẹ́dìsàlẹ̀ yìí ẹ gbọ́dọ̀ dúró kó òun wọ̀ bá ní báyìí ẹ tó kú àfa sáwọn pé ìrìn yẹn jìnnà ẹ̀ẹ́dẹ̀ẹ́rìn ìrìn tó máa ń pọ̀ jù tráfíkì yẹn lágbára làwọn fi ń kò lẹ́kọ̀ọ́ lágbo mẹ́rin ara ò lára àwọn orígun iṣẹ́ hajj mẹ́rẹ̀ẹ̀rin ni àkọ́kọ́ àdéṣẹ̀rán ẹlẹ́ẹ̀kejì tọwákùlù fáàbọ̀ ẹlẹ́ẹ̀kẹta àṣà ẹ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrin eke ní arọ́fà bẹ́ẹ̀ láti gbogbo ara kan yìí yanjú lábẹ́ ẹ̀sìn fún yàn ìbẹ̀lẹ̀ yóò máa retí wípé Allah subhanahu wa yóò gba iṣẹ́ ajé èèyàn lọ́wọ́ èèyàn ìkẹlẹ̀ karùn àwọn kankan bẹ tó ṣe wípé ọ̀ràn èèyàn láwọn àwọn tó fúyẹ́ sí àrùkán tó tó fúyẹ́ sí àrùkán yẹn agbọ́dọ̀ gbìyànjú láti ṣe wọ́n o lábẹ́ ẹ̀sìn sẹ́dá àwọn àkáàlù tí wọ́n sọ yẹn sẹ́yìn ò bá ṣe wọ́n kò fẹ́lẹ̀ ní hajj kò ní hajj ó lè jásí pé òun kíkí lé yorùbá ti tẹ̀sí lọ́tì lè haram láká yẹn ti bó ti bẹ́ẹ̀ náà ni èèyàn lòun fẹ́ kírun tó ṣe báyìí iná àfẹ́ ló fẹnu lé ń kọ́ ó ṣe ìrántí kò wọ́n ké yẹn kò lálàáfíà ìṣẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ mẹ́rin tá àkàkalẹ̀ ní iṣẹ́ hajj yìí bẹ́yẹn bá ilé ní ìṣẹ́ ọkàn nú ẹ̀ kó lọ gba títà ní ìkú padà wà next year nǹkan tó tán lọ́ràn no wajibatul hajj àwọn tó jọ the requirement of hajj àwọn eléyìí bó bá bọ́ fún èèyàn àmọ́ pàfidíà òun ni ká pẹran káfidí káfidí á gbàwẹ̀ ọjọ́ agba mẹ́ta ní maka agba méjì ń bàbá délé so ibi wàjìbátò lọ hajji yìí pẹ̀lú ọgọ́rọ̀ láti tẹ̀síwájú ní ọ̀la ọ̀làlá ìlà àhìlọ́lọ́ lábẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀rìtàgó méjìlá dẹ̀ẹ̀dẹ̀ so a ní búra wá sí anyị tó bá yẹ ká tó ṣíwọ́ tí mo nílẹ̀ mi láti wa torí pé ọ̀pọ̀lọpọ̀ wa wá sí ní mọ́ṣáláṣí eh, manageresis ilé ọkọ̀ kan la jẹ́ àwa náà ń darí ilé ọkọ̀ ilé ọkọ̀ sì institute kan tó tóbi ni ó láwọn àmọ̀ràn kan tá a fẹ́ wa tẹ́lẹ̀ ìdágbà wa ní bóyá bíi fifteen minutes so àwọn àgbẹ̀bí láti máa gba ìbéèrè wọlé bóyá bí quarter after one or twenty after one kátó tí lórí ní ọ̀sán sí i. marriage ìṣẹ̀lẹ̀ tó yàtọ̀ sísẹ̀ ní ilé ọkọ èèyàn ilé ìyá èèyàn ni. ìbábọ̀ ní ọ̀rọ̀ wọn wọn ní tọ́wọ́n bá tó lọ́kọ́ ìlọ́kọ ni. téèyàn bá yìí tó lọ́kọ́ tó lòun fẹ́ lọ́kọ́ ó fẹ́ rìn ìléwu ó fẹ́ rìn ìléwu nǹkan léwu sẹ̀mí ayé so ó bùkátà sí ìbẹ̀lẹ̀ ọ̀nà subhanahu wa ta'ala torí pé marriage is a black game eré tó òkun wà bẹ́ẹ̀ eré òkùnkùn ló kún mọ́ ẹ̀ láti máa ń sọ fáwọn èèyàn àwọn tí ó ń ká àwọn ń kọ́ọ̀tì àwọn ń kọ́ọ̀tì àwọn kọ́ọ̀tì ọdún mẹ́ta ọdún mẹ́rin fún ìmọ̀ bára wọn ṣe jìnnà tọ́lá àwọn tí ń sọ́jú ìwà ara wọn àfi observe ara wọn ìmọ̀mọ́ téèyàn ń ṣe nínú ẹ̀sìn ìmọ̀ lóye ayé tó ni torí pé nínú tọ́lọ̀ ń dámọ́ wa lára ni pé ẹni téèyàn bá fẹ́ràn tó fún ní lọ́ọ̀ kò ní fẹ́ kí kó mọ bí téèyàn kù sí àkọ́kọ́ nìyẹn kò ní fẹ́ torí mo fẹ́ tẹ́ni láì lọ́nà tí mo kù sí kò ní fẹ́ fẹ́ràn mi mọ́ so àwọn ibi tó dáa nínú ìwà ìlànà ìmọ̀ display bọ́kùnrin ṣe ní lára lóbìnrin ṣe ní lára ó kọ́ àwọn tó bá èyí tó bá nínú ọkùnrin irú ìwà tó wà lọ́wọ́ ẹ̀ yóò sì ẹ̀ obìnrin tóbìnrin bá lè kópù pẹ̀lú ẹ̀ yóò lè kópù pẹ̀lú ẹ̀ ni ó mà èyí tó bá páyà ọlọ́run nínú obìnrin bọ́lọ̀ ń bá ṣe dá láì máa ha ìdè wọ́n dá christian bọ́lọ̀ ń bá ṣe bá wùwà ẹni yìí ó dàbí pé ìlú tí ẹ̀ sì látàbí tèmi lọ jù yóò bá kà ọ̀jù ìsàlọ̀ takò ṣùgbọ́n láwùjọ wa níbù gan láwọn tá à ń pera ló ń sún náà lérò ló bẹ̀rẹ̀ ọlọ́run bá dídẹ̀ kí wọ́n máa háìdí ara ẹ̀ náà ni so ó ti wá di ọ̀rọ̀ ewu ó di tọ́kẹ̀yìn ọba ìlú lórí kí èèyàn tó wá léèyàn wọlé ọkọ lọ́dọ̀ ṣẹlẹ̀ ìlà àbílẹ̀ ìgbà tó yàn wọlé ọkọ sá máa rí ìgbìyànjú ènìyàn ṣe ń tíráì láti bẹ̀ǹkì àní láti relate pẹ̀lú challenges tó wà níbẹ̀ tí òfin ní kò dáa ẹ rí i pé oríṣiríṣi àwọn àfà wọn ti láwọn gbìyànjú tí wọ́n ṣe lélẹ́yìí lórí eléyìí ẹ ra àwọn kan zawad consult zawad kìíní kan oníkálukú náà ṣàrùn ń gbìyànjú ní gbìyànjú wípé bẹ́yìn bá wá bá wa tẹ̀ ní báyìí báyìí báyìí ni ẹni báyìí báyìí ni bọ́rọ̀ ṣe rí kájá ìdí ìfẹ́jọ́kọ husband to be wife to be káfọyín lámọ̀ràn kódà àwọn yóò tún sanwó lé lórí lọ́dọ̀ àwọn consultant yẹn gbogbo eléyìí ìgbìyànjú wípé àwọn ìpèníjà tí ń bẹ ilé ọkọ kálímọ bá ti bá relate tí òfin ní já sí wípé ìtẹ̀mí lọ́kọ láya wa ó fojú sápá náà ní gbogbo ilé. náà ṣé wọ́n láwọn obìnrin là ń ní pọ́blẹ́mù jù lẹ́nu gẹ́gẹ́ bí ọkùnrin tí wọ́n sì ń bẹ yín lánàá kájáyìn lẹ́kọ̀ọ́ rẹ̀ fún ọlọ́run mo máa ń píṣe obìnrin gan torí pé àdámọ́ obìnrin ó ti wà obìnrin tọ́lọ̀ ń dá bí ọkùnrin ó kéré gan àìsìjá rí bí ọkùnrin náà ni ẹ ti lè jẹ́yàwó fọkùnrin torí wọn ò ní tèso orí láàrin ara wọn sọlọ́sùpánà wa tààlà ọba tó mọ̀ ìdáadáa ni fàtàkà ọ̀rọ̀ hasan al bí mo ti fẹ́ ṣe nǹkan mi yìí ó gbé sára àdámọ́ obìnrin ọkùnrin bẹ́ẹ̀ bá ṣe ní tẹ́lẹ̀ ni màá ṣe ó gbé sára obìnrin so ikọ̀ ọ̀kan nínú obìnrin ló ọkùnrin lára so kìíní yẹn wá nìyí yíyí jẹ́ kí àwọn kan máa wáyé kẹ́lẹ́ torúkọ́kùnrin kọ́lọ̀ kó ṣàánú rẹ̀ kó ṣàforíjì tọ́kùnrin bá lóbìnrin fẹ́ ó mọ bó ṣe lè lo gbogbo means of consenting tí ó fi mú ọkùnrin mọ́bìnrin yẹn wá sínú ọ̀kẹ́ àbí tó fi mú tó lọ sínú ọkọ̀ obìnrin yẹn nígbà obìnrin yẹn ṣàbókọ̀ ni bí bá lálàá báyìí yóò mọ̀ rí bí ìjẹun báyìí yóò mọ̀ ronú ẹ̀ tí ó sì lọ rí aláwọ̀ ọkùnrin gbogbo àwọn ìwà yẹn lọ́wọ́ bí òde lọ́wọ́ yóò fa àwọn ọkùnrin míì lọ lọ́sí níyàwó ilé kápútù òtún kákáńkẹ́ ìlú so ìmọ̀ ń jẹ́ pọ̀pọ̀lọpọ̀ bọ́ sọ́wọ́ gan-an ní màá ń pààyàn lẹ́kùn so inú òní sọ̀rọ̀ láì máa ìdí ìṣẹ̀ máa a system of hours in Islam ní ìmọ̀ wọ́n rí àwọn ọmọ ní bí bá ti ẹnìkan ló ń fún wọn nọ́mbà mi pé á ẹ kọ́ńtàkì àfà báyìí báyìí jẹ́ béèrè àmà lọ́wọ́ wọn àbí ẹ ṣàlàyé sẹ́yìn nílé ọkọ̀ ìṣàkóso ọkọ̀ ń rí nìkọ̀ títà yẹn but mo tó fọ́nrin nọ́mbà mi lé kalẹ̀ mi yìí mi ò mẹ́rin yìí rí ìgbà tó yá wọ́n láti pàfẹ́ chaati mi ní orí WhatsApp bàtọ́ wá sálámà náà wà dàlú sálámà kò jù bẹ́ẹ̀ lọ ó yá ó tún sálámà ẹlẹ́bi náà dàlú sálámà ìmọ̀ọ́rí mùsùlùmí bó bá jẹ́ mùsùlùmí bó bá jẹ́ mùsùlùmí kò ní sálámà nínà sálámà gbọ́n tó padà wáyé wá come out ó lò láwọn questions kọ̀ọ̀kan sí ìlú ìjìmọ̀ràn ọmọ ìyá mi iná sùlá àwọn ìbéèrè tí arábìnrin béèrè yìí tó ló ń dá wàhálà rẹ̀ láàrin àtọkọ òun ní tí máa ń múyàn kó ní sùlámù ṣùgbọ́n it was quite unfortunate pé ọkọ ẹ̀ ń dúndùn wípé kò kàn án ìmọ̀ràn àkọ́kọ́ wá ó ní ọkọ òun sọ fún òun wípé hadith anabi kan bẹ tó lẹ́yìn sọ pé ẹni tí bá sọ pé kẹ́límọ̀ tó wí láti ní láìláà ìlú Allah tó kú lórí Islam tó yẹ wà lùjẹ́ náà ìtẹ́ tí ò bá ti kú lórí Islam kò ní wà lùjẹ́ náà ọlọ́rọ̀ burúkú nìyẹn o ọ̀rọ̀ burúkú bí bó ní ọ̀rọ̀ burúkú ni kọ́mọ sọ pé tí ò bá ti kú sí Islam ní wà lùjẹ́ náà rárá òun ò bá wọlé tó ìrújọ́ tó kọjọ́ ní pọ́blẹ́mù nìyẹn ìtàṣọ ọgbọ̀n ní pọ́blẹ̀mù ní àbú àwọn tí mo ń sọ yóò súnà ní wọ́n o olókùnrin káwọn tó kò Nàìjíríà ó ní àwọn tí ìsáwọn ń lọ wọ́n sì kàwọ́ sí ìjẹ́nà tó wá wà lẹ́bí their husband is an engineer ó wá wá sí Saudi Saudi tó wá wà tí gbogbo ẹ̀ dàrú mọ́ wọn tó dàrú mọ́ kan lọ́wọ́ débi wípé ó ń kakọ àdìsí ànẹ́bìyàn ló wá ń sọ pé kán wo Bill Gates Bill Gates is the richest man in the whole world Amẹ́ríkà mà ní ìgbé kan wò pé humanitarian service ẹ̀dán Áfíríkà kán wá nílẹ̀ ní ẹ̀bá fún bóòlù wájú náà kó ní súnà máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ rẹ̀ nù olóba tó ní pẹ́pẹ́sẹ́ o pé àdéhìí kan tí ẹ̀yán náà nàbí sọ wípé ẹni tí sòkòtò ẹ̀ bá fojú akókó sẹ̀ ó wọlé nù náà òun ò gbàgbọ́ tòun tó bá tún ní ẹ̀gbà tí Ali bùnà bí tọ́ọ̀dù kọ́lọ̀n kó bá yọnu sí bàbá fẹ́ fẹ́yàwó lórí Fatima ọmọ àná Muhammad ànábì àpò pé àgbègbòrò fẹ́yàwó ní Fatima pèsè kì í sọ́jú sílẹ̀kì nìyẹn sẹ́dùkú àwọn ọ̀tún wọn ń dákọ̀ tí mo ló fẹ́ láàrin wọn yìí táwọn náà bá kọwọ́ bọ̀ lójú ìǹkí mú yàn kó mú ìsọ̀rọ̀ tó mú yàn kó mú súnà ìǹkí mú yàn kó mú sùlámù so eventually nígbà tí mo wá láti wọ library mo wá discuss gbogbo àwọn ṣùgbọ́n pátápátá mo wá discuss bẹ́ẹ̀ verbally mo ṣe ní lecture mo wá tẹ̀lé sí òun yẹn mo yẹn inú ẹ̀ wá dùn gan-an ó ní gbogbo bí òṣèṣe ń gbọ́kọ̀ òun sọ̀rọ̀ òun láwọn ẹ̀rí lọ́wọ́ rárá inú òun dùn gan-an so onígbàlú gbọ́dọ̀ òun ó mọ̀ ṣàlàyé gbọ́kọ̀ wọn gbàlọ́ tó padà pè mí onígbàwọ̀ wá ni nígbà tó bá mi sọ̀rọ̀ ó lóun ṣàlàyé fún wa ó ní mo gba àwọn ọ̀ràn yẹn wọlé o tọ́ ó dá ẹsẹ́ ìdí nọ́mbà àwọn pèmí sí wọn kémi àti wọ́n jọ sọ̀rọ̀ bóyá àwọn náà ní àwọn ẹ̀rí bóyá àfáàkán àwọn náà tẹ̀lé tó ṣe takúpa àwọn kan wọ̀nyí nínú ẹ̀sìn kémi àti wọ́n jọ sọ̀rọ̀ à onírà oníkò rọrùn òun márèjì káàkiri ẹ̀dá ọlọ́run tá à ń gbọ́rọ̀ ní àdá ti tó wí àwọn ṣe é ṣe bẹ́ẹ̀ òun lè jẹ́ kí ṣe bá wọn sọ̀rọ̀ kí ìdí problem ibi ajíta ajé yìí lóbi ní kí kú sínú ọkọ yóò kú sínú ìranù ẹ̀sìn yóò kú sínú because an ordinary and average husband kò ní fẹ́ kí ìyàwó kan ro ẹjọ́ kan síta nínú marriage ìsìndà abẹ́kọ̀ lè dí pẹ̀lú ìyàwó yẹn àbíkọ́mọ̀ òun pé ibi tó rojọ́ káàkiri eh, marriage àwọn wàhálà lẹ́yìn Islam náà pẹ̀lú ọ̀tọ́ kóbìnrin kó restrict gbogbo tó máa lọ láàrin àkọ́kọ́ ẹ̀ kó restrict ẹ̀ sáàrin àkọ́kọ́ ẹ̀ nìkan kó mọ́ bàrá àkásọ gbogbo ẹni tí ò bá ti ṣe ọkọ àti ìyàwó nínú márèjì external body ni wọ́n tí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ó tọ́ ni but ọkùnrin lò láti fùwà àbàjẹ́ pẹ̀lú obìnrin rọ́jú wá níbẹ̀ oní ẹrú kùn lónìí ẹ má mi ìfẹ́ ní ìsọ̀rọ̀ pẹ̀lú nínú ẹ má ń lẹ̀ bá mi sọ̀rọ̀ mọ́ kí lápá sọ̀rọ̀

ó ní ìwọ̀n ọ̀sán nìyí ọkọ̀ òun lè jáde lọ sí mọ́ṣáláṣí ilé ló ti ń kì tó bá sì ń kiri yóò ní kó ń dúró sẹ́yìn kó sì máàmù sóhùn ó lọ́kọ̀ òun wá nìyí tó bá sì ń ka kéwú gan náà ó ní fátíà rẹ̀ ò dán gbèjè sóra ó ní òtí lójú ẹ̀ mọ́ọ̀sì lọ nínú márèjì kó mo wá tí òsì mo wá kọ̀ rẹ̀ tiẹ̀ tí kò ní rí bákan this is the problem this is the problem lọ́lọ́run ṣàánú nínú láti fúláńtà bá sọ̀rọ̀ encourage ẹ̀kọ́ lọ kí ó tó bá kí ó gbogbo àwọn nǹkan yẹn náà á hàn sí kò ní máa rí ẹni ìrẹ́ ní ti ẹ̀fẹ́ le jù yóò mọ̀ tó fáṣí àgbọn bí ìwà ti dúró ìròyìn kan lẹ̀ mìíràn so tí yóò ti máa rí àwọn obìnrin tí ó mọ dìbò náà kọ̀m̀pín yẹn nìyẹn bẹ́ẹ̀ sì ni èèwọ̀ ni kọ̀ọ̀kan wọn mọ̀ pé wọ́n béèrè béèrè lórí ẹ̀ka ìkẹ́ wọ́n láàárọ̀ yìí jẹ́ kí n lẹ́yìn tí mo fẹ́ discuss ọ̀rọ̀ yìí mo ti ń bá mi sọ̀rọ̀ pẹ̀lú tó tí mò ń gbọ́ mo mọ̀ nígbó tí ń sọ̀rọ̀ ó yẹ nìkan mo rí sí fún ọkọ òun kú tó jẹ́ bí bóyá ẹ̀gbọ́n bàbá ọkọ ẹ̀ bàbá bàbá ọkọ ẹ̀ ṣáà nìkan ó ní ìrí lọ́jọ́ kejì ó lànà tó kú yẹn kó ṣe kú báyìí ti bẹ̀rẹ̀ sí dáná wọ́n dáná tí wọ́n ń jẹ tí wọ́n mú kí wọ́n ti gbogbo ẹ̀ ó lóun wá fẹ́ kóun tó débẹ̀ lánàá ló ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sóun nìyẹn kìnní kẹfẹ nìkan gbogbo ni wọ́n wà látàárọ̀ táwọn orogún tó kù wọ́n ti dé kìnní kẹfẹ olóhùn ní sọ kankan. ó lè ní ìsìn olóòfẹ́ máa wá òun wá kò béèrè pé sébò òun ṣe báwọn dáná yẹn òun fi ṣe nǹkan tí fúlàmù lòdì sí ni àbí tí fúlàmù ló dáa ló ń ṣe. ìyẹn wá mo ṣàdúrà fún sábà ọlọ́run lè ọkọ lórí àgbọ́yé nọ́mbà wọn dáná o bó ti bá kódà má lọ ọbẹ̀ gan tó bá sì ìjọba tó bá bá lọ lọ a ah, mo bá ní ẹfún ní nọ́mbà àbúyìn kájọ sọ̀rọ̀ a ah, ó ní sáàzù ó ní mo kàn ní kí n béèrè ní ó lábúyìn òjẹ́ ní kò lé wọn kò yẹ àbúyìn ó ní ẹ kò yọkọ yín ó ní ẹ ṣe kí ni the problem ẹni tó fẹ́ lọ partner pẹ̀lú ní marriage tí marriage ọdún tí wọ́n ní afẹ́fẹ́ra wa oṣù mẹ́fà láti fẹ́ra wa lẹ́yìn oṣù mẹ́fà ní fẹ́ da ilé bàbá mi padà àbí ọdún kan wa àbí tán báyìí máa da ilé bàbá wa kó tẹ́lẹ̀ ó lè fẹsẹ̀ lọ́dọ̀ àwọn ìlú òkúrú pé làákàlì ẹranko ní ìjọ lórí tí wọ́n nípa marriage ní ìfún wọn try to google out expect fún marriage lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn àwọn nìyẹn ìṣẹ̀lẹ̀ ẹranko wọ́n lò ní marriage ìṣẹ̀lẹ̀ ẹranko wọ̀lọ́yìn arábí tó ti ní problem jù láyé ní ọ̀rọ̀ ẹ̀sìn lọ́rọ̀ marriage wọn so ní ọ̀dọ̀ tí wọ́n bí àbàbàrà marriage agbálù ẹ̀ kò sí ọkùnrin àti obìnrin tó fẹ́ fẹ́ra wọn tí wọ́n nípa tó fẹ́ fẹ́ra wà yìí ọdún kan pé ra fẹ́ lò lẹ́yìn ọdún kan fẹ́ padà sílé bàbá mi kódà ní ọdún mẹ́rin bá ń lọ lé ọkọ àwọn òbí ọmọ sọ fún wípé wọ́n mọ̀ sọ fọ́kọ̀ àtòkú àtàyè àti yọ̀ǹda ẹ̀kan ẹ̀ wọ́n tún mọ̀ sọ ọmọ wọn pé wọlé dáadáa wò ní àràbí ìmọ̀ wọn ṣòṣe ìrìn àjò yẹn ìròyìn ibẹ lọ́hùn kó sì ìrí sùúrù kó wà sẹ́yìn ṣùgbọ́n kì í lé lẹ́dẹ̀ àdámọ́ yín ẹ̀yí àwọn kẹyàn kìí sáròṣì ẹ̀rẹ́ lórí lábẹ́bàlà ìgbàjọ́ ṣe súnà yìí náà súnà súnà súnà súnà súnà náà ni ọkùnrin wà desperate gómìnà ti wà freakish ọkùnrin wà desperate gómìnà ti wà freakish láti sọ pé tí ò bá ti sí òótọ́ láti bẹ̀rẹ̀ problem náà

kọ́nà tó bá ti ẹ̀gbọ́ tó bá ní àfà ló ti bá àwọn fámìlì ẹlẹ́ ní àwọn ọ̀nà kẹnu ń ok bóò ni alhamdulillah kálẹ̀ ń bèèrè pa rẹ̀ nígbà káyìn ni ṣé ẹ ti jọ ń lọ́rọ̀ àti jọ ń lọ́rọ̀ ẹ ṣé wọ́n ti mọlé àkúrà mo ti mọ yọjú sílé àfà tó ń bá fẹ́ tí ò bá gbé gbà sọ ọmọ lórí sọ̀kọ́ lọ́wọ́ pàlù baríkà sí láìláì ní àṣìlọ mọ́ látàlọ́ sí ti kárà náà lókù kò

kí ló dédé bẹ̀rẹ̀ tó fìdí tó ti ń jẹ́ ẹ̀hùn tó ti ń fọ́ọ̀lù fún tó wájú ń báyìí ìwọ̀n àfáàtọ́ máa ní ìmúsírù yẹn náà sọ tí ń jò tọ́rọ ṣàlàyé kú tó wáyé pé ní lára èèyàn ni ó yẹ kéjì èèyàn tẹ̀sí máa káàjẹ nírú àwọn àtàjókòó yẹn tó láwọn ó sọ òsì yóò sọ tó bá wù wọ́n kó tẹ́sí àdáìsì bó sì wọ́n kó fílẹ̀ àmú tó bá ti dúró tó mọ́pẹ̀ ló fà ìtọ́jú òfin ní jọ́kì ní àná bá ti ń sọ náà nìyẹn lórí ẹgbẹ́ bá ní ìlàjì sáké ní jẹ́ ní kìnnìyàn nìkan nínú àwọn àfáwà súnà nílẹ̀ tó sọ̀rọ̀ fún wípé a ẹni tó fẹ́ fẹ́ yìí gbogbo aṣọ ní wọ́lẹ̀ yìí gbogbo nǹkan ní kókó yìí ìwọ ojú ìṣòro òjí ìbò ṣóòwò lè ti dáadáa báyìí olóòrò sí ìmọ̀ràn yẹn lọ àfá yẹn tó mọ́ fà yẹn gẹ́gẹ́ bí àfá ó súnmọ́ fámílì àfá yẹn ó súnmọ́ àwọn ìyàwó ẹ̀ tí ẹni ń lé ló wá fọ̀rọ̀ yẹn lọ àfá yẹn tó gẹ́gẹ́ bí àfá mi ẹni báyìí lájọ ń lọ́rọ̀ ah! ẹni tó ti ń sọ yìí ọ̀rọ̀ rẹ̀ nípa súnà ọ̀rọ̀ nípa ẹ̀sìn generally ó lágbára gbogbo ọ̀tá fà yẹn sọ dáa lọ́dọ̀ alóòjẹ̀ fún mọ́dà yẹn tọ́lá yẹn kọ́ pè mí sàmà àbú ní àlékún sàlámù ẹwọ́ ọ̀nà àfáàrẹ̀ yìí dada ẹgbọ́n mi ni wọ́n lò tún ma máa ṣe ṣégé mẹ́tàlá fún wọn kí ló dé fẹ́ bá ní ìlàjì lágbàgáyé ní kìníkà kìníkà wọ́n kọ́ dẹ́mù ní mo tí ó sọ tán mo ní bá pè padà ní bá pọ̀ rẹ̀ ní ẹ̀ lọ́rọ̀ ti jẹ́ yẹn bá ní sàánú náà ni sájà ní ó ti bínú o ìlú ó padà pé màá bẹ̀ pé òní dá sọ́rọ̀ mú náà ló bá padà pé wọ́n mú ti kọ̀rẹ́ ṣe ní tó wá jíjọ sọ̀rọ̀ mo ní òun kàn fẹ́ tíà láti yẹ láìsí ẹni tó ló fẹ́ fẹ́ ni so mo ló sì gbọ́rọ̀ bá so torí ọlọ́run mọ́ lu ọ̀rẹ́ tèmi mọ́ lè ṣéèkì mẹ́tàlá fún ọlọ́run ó sànú ìwọ náà wàá múra sí kí ó ní ṣé kánábù ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ kí ó yẹ ẹ̀dùn ojú tó bá ti parí tó bá ti parí ìdílé program òun fẹ́ lọ lé kéwù ní kíyàn ti wà náà plan ó ní mi lè kú méjì papọ̀ ní ó ti plan ó ní ìlúgbẹ́ náà ti fọ́lúfọ́lú ṣùgbọ́n tó ṣe mí mo fẹ́ mọ àwọn reasons àwọn ẹ̀rí láàmì ní kí ẹmọ́ wọn ṣòkòtò ńlẹ̀ tó mi èmi ò fẹ́ ṣe súnà tó mi fọ́lú èèyàn tó fẹ́ lọ kí ó fúnra ní àbúrò sì dá o wọ́n ní wá ti sínú èrò ṣe plan fún èmi ti ń tòótọ́ ọmọ tí wọ́n bí ó ti mọ ọbí ten years kò sí ilé tí ó lọ dèmí ilé tí ọ̀pọ̀ òṣù lọ dèmí ọmọbìnrin rẹ̀ wá ń drop

bẹ́ni tí ẹ bá yọ́nú sẹ́sìn rẹ̀ àti wá rẹ̀ bá wá kọ ọmọ lọ́wọ́ yín ẹ fọmọ yín fún níyàwó bẹ́ẹ̀ bá ṣe léyìí tẹ́ẹ̀sì ní yóò padà dá bìtì nílẹ̀ láwùjọ àti ìbàjẹ́ ògbàlẹ̀ yóò gbòókò so kàìkéríà méjì tó bìnrin ní wò láti fi fọkọ àbí láti fẹ́yàwó òun náà ni ríjọ́ títí àmúrálì kò ju méjèèjì yẹn lọ ẹ tó wá tẹnu sí mi lábala ẹ̀sìn bó mo ṣe rí sí kí o tó sọ wípé mo gbọ́ àwọn tí mo mọ̀ láfàá sẹ́ni lè discuss ọ̀rọ̀ yìí pẹ̀lú wọn ni kí máa ní wájú bó ló ti lákàtọ́ ẹ̀sìn títò tó tó pọ́pọ̀ yóò dẹnu ni yóò sẹnu wájú obìnrin láti obìnrin wọlé níbi tọmọlúwàbí ní wà tí èsẹni tí máa wọlé ẹ̀ tó ṣe wípé bọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí sọ̀rọ̀ ìjọ́ fi máa dá sí lẹ́nu ìgbájá àti ìgbámú kẹmanù torí pé yóò jẹ́ kí òun náà wá rán wá ojú òun ilé yóò ti yẹmọ wádìí kẹmanù wádìí sí méjèèjì yìí à ń wádìí ẹ̀rú wò ní èmi ti sọ fún yín bí ẹni tó na ìyàwó ẹ̀ ti dídí àwọn ìgbàrà sí ìkọ́ bùrú jù sẹ́yìn sọ fún yín mi ti sọ rí àrí mo ti sọ rí òun náà sọ pé ìṣòro tó na ìyàwó lórí kí ni bí ẹ̀wọ̀ gan náà kírun gan ṣé islam kí ẹ̀ ń nàjá sí wọ́wọ́ ni abẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ò fowó ọ̀rọ̀ ìwà tí àwọn ọmọ tí àwọn amúgbò gbọdọ̀ ọ̀tọ̀ lóde ni wọ́n lè tẹ́ tó gbà súnà wọn ṣùgbọ́n ní bẹ̀rẹ̀ tó tẹ̀yìn tẹ́ bá ń pè wọ́n káàkiri tó gbọ́n ti yóò fẹ́ wọn gbọ́ so problem àkọ́kọ́ nìyí ẹgbẹ́ ìgbà tó ń jẹun súnà tó ń ṣe súnà lóde ní ẹ tó kẹ́kọ̀ọ́ pé àdíṣì ànábì yìí tánàbì ní ẹta bá yọ́nú sẹ́sìn rẹ̀ tá yọ́nú síwà rẹ̀ tó bá kẹnu síwà káwa náà fit interest but today materialism ni materialism lóbìnrin wò lára ọkùnrin ó mú káwọn jọ jẹ́ bí student àbáwọn fẹ́ jọ parí so ó lè méjì lówó lọ́wọ́ gbóòmù ohun kọ́ọ̀sì tó ṣe tí ó kọ́ọ̀sì lè mówó wá ní tó bá jẹ́ kọ́ọ̀sì lè mówó wá yóò gbà so ìyẹn bọ́ ìṣòlè mọ́ wá kò ní gbà so problem ìgbàgbé ní problem yẹn afẹ́ṣayé ẹni tó sì fẹ́ràn afẹ́ṣayé jù náà lóbìnrin tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wájú ẹ̀ ẹ̀rẹ̀ kí nìkan kọ́ọ̀tù wo lẹ́ ń ṣe Islamic studies ọ̀ kọ́ọ̀tù wo lẹ́ ń ṣe Arabic ọ̀ kí ni kọ́ọ̀tù ní ẹ̀kọ́ socio ọ̀ kò ní bí consideration rárá bó ti wù kó rí ní ìrírí tó lẹ́sìkò bó ti wù kó mọ́ rí ní ìṣesí ẹ̀ tó bóyá ó níwà tó ara ọ̀rọ̀ kò ní gbà àmọ́ wọ́n bọ́lọ̀ sọ̀rọ̀ sí báyìí kí ni kọ́ọ̀sì lọ́ ní mò ń ṣe ẹ̀hán ní àti ìyàwó lọ́yà kí lẹ́yìn ṣe mẹ́sìn ẹ̀hán tó ràn fún òun bẹ̀lọ́ kan máa yọ bí ràn fún òun bẹ̀lọ́ fún mi kọ́ọ̀sì lẹ́ ṣe engineering oríṣiríṣi ọ̀sẹ̀ tó kẹ́ríkà ẹ̀jìnà ẹ̀hán yes àdúrà mi ti ń gbà bọ́ díẹ̀ díẹ̀ àdúrà rẹ̀ ò gbà ó àdúrà ọlọ́run fẹ́ ṣe fún ọ torí gbogbo àwọn tí ọlọ́run bá fẹ́ jẹrẹ ayé sí lọ́wọ́ nípasẹ̀ kọ́ọ̀sì kan sí kejì àbí nípasẹ̀ owó iṣẹ́ owó kan sí kejì ọ̀pọ̀lọpọ̀ ọgbẹ́ nínú ìráyè ojú tó mọ̀lẹ́bí gbogbo ẹnu mo sọ gbogbo ẹnu mo sọ̀rọ̀ ọkọ̀ rẹ̀ bá jẹ́ medical doctor ó jẹ́ engineer ó jẹ́ tọ́lọ̀ bá ní bíbú àti yóò bá wọn wáyé tí ó mọ̀ ríṣẹ́ ò kò lè ráyè bíbú tó lé I have an information of his brother nílọrin wa ẹ̀ẹ̀kan lọ́dún àtìyàwó rẹ̀ ríra àwọn ọmọ ẹ̀ẹ̀kan lọ́dún ẹ̀ẹ̀kan nìjẹ́ àwọn ìjọ wà kí sàkọ́ kí ni kọ́ọ̀sì ní kọ́ọ̀sì ẹ̀ ó ti kọ́ọ̀sì kan àwọn méjì ní mọ̀ bá ṣiṣẹ́ wọ́n lè wà lórí omi for good six months orí omi for good six months ìgbàsọ́rọ̀ wà kó lórí omi tán láwọn wà lórí ilẹ̀ padà náà nìyí náà kò sáyọ̀ nílé ẹ̀ẹ̀kan mọ́ fún tó má ti fún wọn náà pé yóò oṣù kan náà ni tó bá ti bó sùkẹ́ pẹ̀lú wọn tán ní ìlú yẹn ó tún dọ̀rọ̀ yìí tọ̀rọ̀ wípé wùmí kí n rọ́kọ̀ mi ara o <laughs> oòrùn mọ̀ náà ni ṣùgbọ́n wọn kí òun lóbi ń gbọ́dọ̀ máa wò kó tuntun kan sí but obìnrin ò ní wò ìgbà tí bọ́dà wá irú aṣọ olówó jàlájà ìbólóṣe kankan bólóṣe kan tó ń lẹ̀ ìrìn bàtà tó wọ̀ bólóṣe rí irú kọ́ọ̀tù wo ló ṣe ibi tá a ti ń jẹ́ ẹ̀sìn jẹ nìyẹn ẹni ní wà gbọ́dọ̀ márùn-ún ìtọ́jú padà wá rí i pé á ah, góòlù tó ń wò níta ní góòlù àti pàǹdà nínú so ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn lóòótọ́ àti lè wà ń lé ọkọ àwọn tó bá ti lé ọkọ ní wọn kámẹ́lẹ̀ lọ́wọ́ àwọn tá ti wà ń lé ọkọ á ti ń bímọ obìnrin ká mọ bá ti máa tírẹ̀yìn wọn káwọn bá ti lọ rí wọn àwọn àti àwọn bàbá wọn ó ní bá ti bẹ̀rẹ̀ kò sí ìkẹ́kọ̀ọ́ lẹ́nu bàtà àjẹrẹ̀ tẹ̀mí lọ́kọ̀ láyá wa kọ́lọ̀ tó mọ̀ sí bàṣírí fún wa kí wọ́n á ti tó ọmọ wa náà wá fẹ́lọ lọ́kọ̀ àwọn àníkó wa lọ́mọ ọmọ Dangote wa lọ́mọ ọmọ Kàràkí wa lọ́mọ gọ́fúnà wa lọ́mọ ọmọ mínísà wa pọ́blẹ́mù yẹn kọ́lọ́kọ́ ọmọ hajj lọ́ti lọ́mọ tó tó lọ́lé ọkọ̀ wọn ò ní sẹ́bí wọ́ndà kan tó ṣe pé òun ò sì lówó kó kẹnu sọ́mọ àwọn ọmọ àwọn gbà

àtọ́dá lọ tọ́jú ọmọ báyìí kí ọkọ̀ ẹ̀ wá fi gbé kó wá fi gbé ìgbé wa nlé kò sí tí ìgbé wa fi jíìpù lálágbé wa nlé ẹnu oṣù kan tábà lò pẹ̀lú oṣù mí ìdálò pẹ̀lú wọn ká máa mú tí láàárọ̀ ká máa mú lọ́sàn pàtínà láàárọ̀ pàtínà lọ́sàn à ń darí báyìí kó kó mílíọ̀nù fún wa wálé à ń jẹ ọmọ náà nìyẹn bẹ́ẹ̀ sì ni mo rò pé níwọ̀nba láàbù ilé ayé ma pámánẹ́ǹtì ọ̀hún ló wà kò sí ilé ayé ní bó sì fíyà náà jẹ́ ẹ̀ tó láyé ń bì èyí ó jẹ́ ẹ̀rẹ́ kan lẹ́yìn òdí ẹ̀jẹ̀ tó ń jọ́kà ìyá yóò fi yàn lẹ́yìn jọ́kà ṣùgbọ́n bá jẹ́ mọ̀ bá bàjẹ́ ò lè wò bó ti fọ́rọ̀ náà ni ìgbádùn náà ni kò lè lọ títí àmì ẹni tí àwọn òkú ń gbádùn sí jẹ́ ìyá náà ọkàn ìnira náà ọkàn mú ojú ló dojú ẹni tí ó gbádùn ṣùgbọ́n kò fóun ní pọ́blẹ́mù nínú ọkàn kò sí fàrà balẹ̀ fún ọkàn àwọn nǹkan yẹn káwò náà lábala eléyìí ètò ó ní ṣe pẹ̀lú fíkíwù aspect marriage a ní mo pàdé ẹ̀ pẹ̀lú mo fẹ́ fẹ́ olóòmọ̀ fẹ́ fẹ́ mi ok mo ti yọnu sí ẹ wá lọ sọ àwọn òbí mi ó yọjú ok òbí náà wá gbà àwọn afẹ́fẹ́ àkúrò àlèjáàbò àdìkọ̀bọ̀ ìwọ ṣáàkì àdìgúlókọ̀ rẹ̀ onísọ́ọ̀lẹ̀ kílókọ̀ rẹ̀ yàkúù tọ̀ olúfẹ́fẹ́ máa wa àwọn náà sí yọ̀ǹda ṣé wọ́n náà ń gbà á mo gbà á alhamdulillah ìyẹn là ń pè ní arukanu nìka orígun nìka nìyẹn ṣé ọkùnrin àtòbìnrin ti yọra wọn nínú bẹ́ẹ̀ fine ìkejì bàbá àti bàbá ọmọbìnrin yẹn àbẹ tó wà nípò bàbá rẹ̀ ti yọ̀ǹda ó sì yọ̀ǹda rẹ̀ ìwọ náà sì ló níyàwó alhamdulillah ṣe wá ní sọ̀dáàkì àti mahar ní méjèèjì a ní sọ̀dáàkì a ní maharu tukànnú ní méjèèjì wọ́n sọ̀dáàkì ní sọ̀dáàkì in tí ọkùnrin fún obìnrin ní ọrẹ ní ìkàmì ní ẹ̀bùn tí ó sọ ìbálòpapọ̀ wọn di òdodo tó tí wò fẹ́ súnmọ́ mi yóò lè sì nífẹ̀ẹ́ rẹ̀ tó rà fóbìnrin ọkùnrin bá ti lè sọ̀tọ̀ láti yẹn fóbìnrin tóbìnrin náà ti gbà á ó túnmọ̀ sí fóbìnrin yẹn ó ti fẹ́ sányányá sínú ìfẹ́ fọkùnrin yẹn gbogbo tọ́nà bá fẹ́ ń ṣe fún níbi dáadáa láti fi gbádùn ara ẹ̀ ó ṣe tán láti jùlọ alẹ̀ sọ̀dá sì nìyẹn ọmọ látara sírékù nìtí jẹ́ fúch nìtí jò tọ́ eléyìí kò ní ṣe pẹ̀lú bàbá àbáwọn òbí tí wọ́n lọ́mọbìnrin láàárín ọkọ àtìyàwó ló wà láàrin ọ̀pọ̀ àti ìyàwó kan ló wà ní tí nàìjíríà ń sọ lé nìyí ìtú ní ká fóbìnrin gẹ́gẹ́ bí sọ̀dá àti ó 22,000 naira 22,000 naira ó lè pìlẹ̀ nǹkan tó bá ṣe wípé ọkùnrin òní tó ó wà 22,000 naira ah ẹ̀ẹ́ sísà yìí ẹ̀ tó bá wọlé ẹ̀jẹun sálárì mi níta tó láàrin mò ń gbà mú ah, láti wá ṣe báyìí ah, ẹ̀sán náà ni ṣùgbọ́n faramọ́tẹ́ ẹ̀sán lẹ́ẹ̀mẹ́ta <laughs> wọ́n jọ sọ ó dà agbára sílẹ̀ ní tàbí jẹ́ ní 10,000 owó ẹ̀bùn mo fún ọ gẹ́gẹ́ bí ìfẹ́ wá ìwọ náà sì gẹ́gẹ́ bí ìfẹ́ bá ń jẹ lọ́kọláya kìí tó lóbìnrin ó fi jẹ́ ìrìn láyé Islam farama 22,000 naira ní àmókì ní kọ̀ kí ló ló fẹ́ gbà Islam ní kágbà náà ní owó yẹn 20,000 naira ókè ìní wá fẹ́ ra mọ́tò fún ọ Islam ò tako ah ó dà kó o kó ṣe sí lọ́rùn kó tó ká tó má ká fẹ́ má rí mi nìyẹn

islam ní kó o ti wù kó o ríṣẹ́ ó gbọdọ̀ san kankan bó jẹ́ ayé Qur'an kó kéè ń bẹnu súnà rẹ̀ nígbà tá a kò tán lọ bó ń ṣe láti sọ́nà tó ṣẹlẹ̀ ó ní mo fẹ́ níyàwó anábì ní sunú sọ̀dá ìdíjọ́ fún ìyàwó yẹn ó lè mi ìní anábì ní ríǹgì ọwọ́ ńkọ́ ó lè mi ìní sẹ́ẹ̀tì tí kọ́kùnrin lo ríǹgì lọ́dọ̀ àwọn lábúbáwá ìṣe common ṣe common ẹ̀ eh, bó common norm ní láàrin wọn àtàkó gbajúmọ̀ ó fẹ́ kéré tọ́rọkùnrin kan tó lè ní ìdì lọ́wọ́ ó sì bá súnà mọ́ àmọ́ wọ́n tó náà sí ti ẹ̀rí lọ́wọ́ rẹ̀ ẹ̀rọ ìṣẹ́ ìka tó bá ka tó bá tẹ̀lé ka ọmọ ọmọ bíjẹ ní fi sí anábìnrin lọ wá wá lóhùn ní ah. ọmọbìnrin ẹjọ wá lọ́rọ̀ dà wọ́n jọ ń lọ́rọ̀ ewu ló mọ̀ ọ́nà ó mọ̀ lọ lọ kà fún lẹ́rù sọ̀dá obìnrin ẹ̀sìn ló ń gbà pọ́kùnrin ló sàn gbọ́dọ̀ yóò sì wá máa ní ó lè wá jẹ́ tó wà màtíríà ó sì lè jẹ́ tó wà màtíríà torí ká tó fún yẹn kò wà màtíríà tó bá sì ní ń sìn oye tó béèrè yẹn máa padà sán ṣùgbọ́n ọ̀gá ti ilẹ̀ lọ́kùn yẹn yẹn ẹ̀mọ̀ ti padà sí ìrànjẹ́ àti fún mi náà bóyá ẹ̀ ti sọ́kàn ọkùnrin wá lẹ́yìn ọmọ méjì èmi kí ni gbogbo yẹn gbogbo yẹn kí ni ẹ̀tọ́ ẹ̀ ni o bó o bá kú kẹ́kọ̀ọ́ lè pín ogún ẹ̀ wọ́n yọ owó sọ e ẹ̀fún ní dúkìá ẹ̀ kábẹ̀ ọkọ mi jẹ ní owó so ẹni tóbìnrin ló kàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ sẹ́ni yìí ṣé owó yẹn yọ ọ́ lẹ̀ ní òsán ni tíláì lákà fún ẹ̀ àbí kò ní lọ́wọ́ ìlú kan wò yé sí kó fi mọ́lú gbèsè tó mọ̀ gbé láti náà sàn. náà eléyìí wá yàtọ̀ sí nǹkan orí táwọn fámìlì máa ń gbà nílẹ̀ Yorùbá àti ní ó dàbí ní Yíbò náà bẹ́ẹ̀ Haúsá náà bẹ́ẹ̀ ọ̀nà máa ń gbà nǹkan ṣé Islam ń ta kó Yorùbá bẹ́ẹ̀ lórí aspect yóò nǹkan méjì kan bẹ agbọ́dọ̀ mú kó islam ó bá fara náà àkọ́kọ́ gbogbo nǹkan orí tí fámìlì bá fẹ́ gbà lọ́wọ́ ẹni tó fẹ́ fẹ́ mọ wọn kó lọ sí nǹkan haram bẹ́ẹ̀ ìyẹn ẹlẹ́dẹ̀ ọtí kí rọkùnrin yẹn jáde confidentially gbogbo tẹni mú wáyìí agbára rẹ̀ ń bẹ àmọ́rọ̀ ọtí yìí ní ìsìn ẹjẹ́ kí n fi màtínà àti ìrọ́pọ̀ ẹ̀ ẹni bí disco láti rọ́ pẹ̀ rárá aláàtún mú fámílì wa ó sàn ní ẹ̀mọ́ mọ̀ ní islam fara náà gbogbo tí wọ́n bá pè ní èèwọ̀ káyẹ̀ fi ṣe nǹkan orí fún yìí ìwọ́n ló gbọ́dọ̀ gbá wọlé lẹ́bẹ̀ ṣe láti rẹ̀ ní ìkẹ́bí tí islam tako òun sì kan yẹn ó rọjú má lè jìlé lọ́dọ̀ àwọn lágbàwá gan torí pé in tó bèèrè òun fẹ́ gbàgbà ó lè mọ́ súnmọ́ bí millions ẹni sì rẹ̀ bóyá títà ní àbí lẹ́kọ́rà ní kò ló wẹ̀ lọ́wọ́ àwọn ń sọ́fà ní marriage gbà wá lọ ní làbáwá wọ́n ń sọ́fà marriage bá ti lè lọ́kọ́ ká níyàwó tó rọrùn bí kò rọrùn lọ́dọ̀ nǹkan bẹ́ẹ̀ so ilé Islam takò àfáà náà sì sí kàdísì ẹ̀ gbogbo bí tẹ́ẹ̀ẹ́ láti fẹ́ láfẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ tó kẹ́ sọ́mọ wa eléyìí eléyìí eléyìí eléyìí n bò sílẹ̀ sílẹ̀ fún ìyá lọ bí two fifty three hundred àà ah, ah. torí kí ni ẹ̀wò ṣe fẹ́ẹ̀ fẹ́ ta ọmọ ni kúrẹ̀ ìyẹn tí èèyàn bá jọ ọmọbìnrin jọ lóyẹ kó lọ bá fámìlì ẹ̀ sọ̀rọ̀ ẹ má kà mí o èmi ò ní kí ẹ ti ní pọ̀ ń tọ̀fẹ́ ju nǹkan fẹ́ ṣùgbọ́n ẹ má kà mí kò bá mi yóò jẹ́ kò sí lára àwọn requirement nìka ara àwọn requirement nìka lọ́wọ́ sọ̀dá àti tọ́kọ ti fún gbogbo ìtókù tí family fẹ́ gbà yẹn kò sí lára ọ̀ràn àyàn kò sí lára orígun bọ́kùnrin yẹn ò sán kán bí gba ọmọ aláàlú lọ́mọ wọn kọkùnrin máa ń ṣe nǹkan orí tí yóò bá lòun gbà kán bí ogún ọmọ igba ọmọ aláàlú lọ́mọ ọmọ ìtọ́mọ àlè ṣùgbọ́n fáńkì ìhòhò nàìjíríà ìsìn àhìhìn ẹfẹ́ ìyàwó ń ṣẹfẹ́ fẹ́ sílé pẹ̀lú yọ̀ǹda àwọn wọn kí ni wọ́n lè dùn sí èèyàn wípé èèyàn fọ́mọ wọn délé lóòótọ́ ìtẹ́lẹ̀ gbà nílé ní ẹ̀já fún Islam takò tètè fídíà àmọ́ táwọn kankan bá ti ń kún tó ń wọlé tọ̀ agbọ́dọ̀ sọ́ra ìwọ náà bí bá sọ̀rọ̀ ah, ilé ti pọ̀ ju ìyẹn fún ọdún ìjà ọkọ̀ wọn náà padà dẹ̀mọ́ sàmì fún ní ọba gbogbo nǹkan yìí ti mìíràn lẹ́nu ìfẹ́ ń láàrin ní àtẹ̀lé ìsì yóò náà o mọ́ tí mo sọ lórí ohun tí wọ́n tí mo sọ lówó orí rárá ohun ojú jẹ́ ní orógbó kan mẹ́tàlá gbogbo àwọn nǹkan tí wọ́n ń gbà yẹn tó ní ohun òǹkà yẹn ní pàtó yẹn kí ni ìtumọ̀ mo ń gbọ́ tó bá rí bẹ́ẹ̀ pẹ́lú mẹ́ẹ̀ẹ́dógún rárá mẹ́ta rẹ̀ náà láṣẹ kí ni intention behind the tí ó sí yẹn tó bá ti sóhun lágbára tó mẹ́tàlá yẹn ó nìyà àgbẹ̀kọ́ lọ́wọ́ àkókò mẹ́tàlá láti júwe láwọn bí tó ti ń lu àtà tó lé o ajẹ́pẹ́ ìkẹ́kẹ́ wà tó wà ní jẹ́ níbẹ̀ ṣé ìṣe ìṣe tó rọ̀ mẹ́bọ ọkùnrin ẹwọ́dọ̀ wà kí fífi fìlè lórí èyí tẹ́ni tí mú mẹ́sàn-án wáyé mẹ́fà mo fẹ́ mú wá mi lágbára tó mẹ́sàn jẹ́ni tí mú mẹ́sàn-án kí ẹ̀jẹ̀ kó fi mọ́ kí ní bí àjẹ́jà wọn lórí òlùkà yẹn so ẹ tó wá fẹ́ lọ́kọ tó wá fẹ́ ní fẹ́yàwó ó gbọ́dọ̀ mọ́ irú àwọn ìgbésẹ̀ wọ̀nyí ìwọ náà tó fẹ́ lọ lé ọkọ fámìlì láwọn fẹ́ gbàrú kaba ìwọ náà béèrè èyí tẹ̀ pé méje ṣé ọkọ mi ò lè san márùn-ún láti wà lágbára méje tó bá lágbára méje lọ sóòlù san mẹ́sàn-án ni rárá méje ẹ̀rọ la máa ń gbà kéèyàn wá kò ní í ṣe pẹ̀lú validity of nìkan èyí tó ní lórí validity of nìkan onísọ̀dá ìta fún obìnrin and finally lórí eré bí ọdún mélòó kan sẹ́yìn ìkan náà tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run láwùjọ káàkiri ọ̀rọ̀ yẹn spread tí mo sì mọ̀ pé ẹni ẹlò tó súnmọ́ tí wọ́n lè sọ wọ́n máa ń lẹ́kṣọ̀ àwọn ọmọ wọn nínú class ní university wọ́n wá ń discuss the women in àwọn wá ṣàlàyé fáwọn female students wọn wípé ọlọ́run kọ́ wọn léjọ ọlọ́run gbọ́lá fóbìnrin o àwọbìnrin òun máa ẹ̀tọ́ wọn nínú ìsìlá wípé for example ẹ̀yàn ọmọbìnrin tẹ̀sí ìlọlé ọkọ ní ìsìn tọkọ ní bá ní ìtẹ́lẹ̀fẹ́gbà ní sọ̀dá àṣírí lápèjúwe bóyá fifty thousand naira ní ten thousand naira ní tọkọ ní bá ní ohun tí ìlú ní ìsìn oore ló jẹ́ kódà ẹlẹ́mọ̀gbà kan ní ìsìn tó bá lò ẹlẹ́mọ̀gbà kẹ́ni tó bá tó bí next year tó tó fún yín sọ́n pé next year ṣe pẹ̀lú bẹ́ẹ̀ kọ́nà nàìjíríà ṣe ń bàjẹ́ in two thousand naira ń rà ní ìsìn the next year twenty lè mọ́ra náà torí pé ààrá ṣọ́ra ń ti ẹkọ́nọ́mì wa yóò padà máa ga ọ̀nà àwọn èyí tó súnmọ́ sí ní pé years ago ajínigbé twenty thousand naira bẹ̀rẹ̀ ní so àfáàyẹn wá ń sọ fún wa wọn náà fún àkọ́kọ́ yìí gan bá lóun fẹ́ fún sọ̀dá ju sí ẹmọ́ gbà ẹni next five years lẹ́gbà so so that next five years yóò ti yield so yìí tó bá yield sí gbà yẹn twenty ló fẹ́ fún nísìn tó bá yield sí one hundred thousand naira one hundred thousand àti gbà èyí lè kí èsè òrí ìsìlámù eléyìí èsè òrí ìsìlámù kò kéé sára ẹ̀tọ́ gbègún mẹ́rin èèyàn ń gbègún mẹ́rin déédéé ń tẹ́jọ sọ̀rọ̀ lórí ìjọ tó lóòfẹ́ báyìí kódà ní next twenty years tàbí sọ fún ìsìláàmù ń kọ̀sídà yìí so kóbìnrin kọ́kùn náà fẹ́ fún ìyàwó ní sọ̀dá ìkẹ́ ní kọ́mọ́ sí fún ìsìn pé kó jẹ́ kó tó lẹ́sẹ̀ yẹ̀ kó lè yìí kó gbà ní ìsìn kó náà ti máa ń sowó kó gbà ní ìsìn tó náà lọ kí fún ẹ kó gbà tó ti jẹ ìfẹ́ mọ́ bá sowó ó bá sì rún ọmọ lọ́wọ́ ó bá sì yí olórí pọ́fìtì ṣọjọ́ mọ́mọ́jà agbẹ́sàn jẹ lóòkọ̀ wípé àfáìsì sí human rights in Islam táwọn wá ka protect ìbẹnu Kùránì àti Sunnah ní Muhammad عليه الصلاة والسلام قال الله سبحانه وتعالى قل وقل لا جويس جبايرة لا إله إلا الله سبحانك من الحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك